bisimilah alhamdulilah wa salatu wa salam ala ashrafil mursalin sayyidina wa habibina wa shafi'ina muhammad alayhi afdalu salatu wa salam wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathiran wa ba'd ada ọpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwọn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àdúrà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìlú ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìgbéǹde àkèámà abẹ́lọ́run bí a ṣe ń kóra jọ lórí ti ọlọ́run nílé ayé ọlọ́run yá tó pàdé pọ̀lú bá dínú àlùjánà ní ọjọ́ ìgbéǹde àkèámà làlá haúlà wà láàbù wọ́tá ìlànà ìlànà ìlànà tíra tí a máa ń ṣàlàyé fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ òun náà ni tíra mìnìhájú al-mu'min mìnìhájú al-mu'min a rí pé níbi ó kọ tíra yẹn gan ó ti fi hàn pé àáfàá tí wọ́n ṣe tíra yìí àáfàá wa Mustapha mọ́rọ́ kọ́lọ́n kó bá ní ẹ̀sán wọn ní ẹ̀sán olóore àwọn nǹkan wo ni ó jà jẹ́ mùmínì típò wa ó kúrò ní mùsùlùmí torí èèyàn lè jẹ́ mùsùlùmí tí ó tún máa ta tẹ́tẹ́ mùsùlùmí tí ó tún máa ṣe sìnà mùsùlùmí tí ó tún máa jáde mùsùlùmí tí ó mọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn mùsùlùmí tí ó mọ̀ dá sí tí ọ̀kan mùsùlùmí tí ó mọ̀ kírun lásìkò tó bá wù mùsùlùmí tí ó pé wọ́n ọlọ́ndùn ní tóbi lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n tá a bá ti wá tún gbé pẹ́ẹ́lí tọ́lọ́ ń tún sàánú wa tá a tún lo sí tá a fẹ́ di mọ̀mìnì kí ni tí ó jẹ́ mini hajj kí ni tí ó jẹ́ syllabus kí ni ó jẹ́ curriculum kí ni ó jẹ́ methodology ìlànà wo ojú ọ̀nà wo òpómúlérò wo ọ̀nà wo lágbà tààtọ̀ tààfi jẹ́ ní ọlọ́run òun làáfà sàlàyé lọ fún wa ọlọ́run sọ yìí ọ̀rọ̀ nì òun la ló bẹ̀rẹ̀ tíra yìí òun la dẹ̀ ń ká lọ látijọ́ yìí ṣùgbọ́n a pé tó bá dà ní kan insha a ti bọ inú ara wọn tọ́já sí wípé tá a bá ti a kò sùn ọ̀rọ̀ kí la fẹ́ yanjú o ọ̀rọ̀ akida tọba di oṣù tó bá tẹ̀lé àtọ̀mọ́ ọ̀rọ̀ kíni o ìbáàdà tó bá ti oṣù tó tẹ̀lé àtọ̀mọ́ ọ̀rọ̀ ni pé bó la ṣe máa ń sin lọ́hùn yanjú ọ̀nà wo la máa ń gbà sin ana pé èmi gan mọ̀ pẹ̀lú ọlọ́run nílò àwọn àṣeṣí wo ló yẹ ká máa ṣe gbogbo ẹ̀ làáfàá kó wa àwọn àdáàb àmọ́ mú ń bẹ̀ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi tí a dúró sí ní ìjẹjọ òun làwọn àlàyé tá a fà ń ṣe fún wa nípa àlọ́kọ́dà ọ̀rọ̀ kádàrà yálà èyí tó tẹ́ wa lọ́rùn àbẹ́ èyí tí ò tẹ́ wa lọ́rùn èyí tó dùn àbẹ́ èyí tó kan gbogbo ẹ̀ la fáà ń ṣàlàyé lọ fún wa pé àgbà owó ló ti wá o ọ̀dọ̀ ọlọ́run àwọn èèyàn dìdàkudà lónìí torí wọn àgbàgbọ́ yé kíni o kádàrà kódà àáfàá sọ fún wa débi wípé wà máa ń ṣá àkáánà wà máa làmúyáṣá lámúyẹ̀kùn ara ń tá àgbà ní pé ntọ́lọ́ ń bá fẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ntọ́ bá ní òní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ tẹ́nìkan bá fẹ́ pé a fẹ́ kí gbogbo wa o a fẹ́ kí Abíọ́lá kó di pírẹsidẹ́ǹtì nàìjíríà tọ́lọ́ ní ẹ máa tara yín jẹ abiola ò ní débẹ̀ tí eku wàláì kò ti délẹ̀ tọ́lọ́ bá ní buhari ò di pírẹsidẹ́ǹtì nàìjíríà o ṣùgbọ́n wọ́n rí ìdìlẹ̀ṣàn lákọ̀ọ́kọ́ wọ́n rí ìgẹ̀ wọ́n rí ìgẹ̀ ọlọ́ọ̀ni àní ẹ mọ̀ wọ́ọ̀rí two thousand and fifteen wọ́n tún rí ìgẹ̀ náà ṣùgbọ́n tó ti borí ìgẹ̀ wọn tó rè yóò tún yọ tó lé ní kíni o two million kalẹ̀ abẹ́rùn kí wọ́n rí ìgẹ̀ rí ìgbẹ́gbẹ́ di professor kọ̀mọ́ntì ọ̀kà mọ́ <laughs> láti kíni o láti ìlú wọn lọ́hùn nígbà lọ́wọ́ ní pé àlọ́ jẹ́ president nàìjíríà táwọn kan bá ní pé ọ̀dà campaign táwa ṣe lè sìn ààtò ní ná bílíọ̀nù tírílíọ̀nù láwà ná ntọ́lọ́n bá fẹ́ ní ọ̀sẹ̀ tẹ́nìkan bá sọ pé wọn náà ò ní dépò kan tọ́lọ́n bá lóde bẹ́ẹ̀ wà lẹ́yìn òde bẹ́ẹ̀ tẹ́nìkan bá sọ pé ò ní ní láárí tọ́lọ́n bá lóde láárí ó ní láárí tẹ́nìkan bá sọ pé ò ní ní màá tọ́wọ́ àṣekèéta rẹ bí ọmọ yẹn mẹ́jọ lọ sùkúù ọmọ yẹn mẹ́jọ lọ lé ọmọ gbogbo ayé ní ọ̀jẹ̀ yóò sì ràkòrò tí èdè Saudi akọlọ ọgbà bẹ́ẹ̀ nínú tí ó wà wà nìyẹn èyí ò ní ọ̀sọ̀ wa di ara pé ọba àlekè ọlá alimakula ṣe in kọ́bìlà wòkó rẹ̀ nípa kádàrá lọ nìyẹn o àmọ́ pọ́lọ́run ti gbogbo nǹkan síwájú kó tó ṣẹlẹ̀ kí ni lálẹ́ ìlẹ́yìn tí mò ń sọ̀rọ̀ ìwà láìmí ìmọ̀ ọlọ́run ti mọ̀ kí ni màá jẹ sùn lálẹ́ yìí ọlọ́run ti sẹ́yìn kí máa ṣẹlẹ̀ sí gbà mí wo kò ní í jẹun alẹ́ o ẹni tí bá máa ń ṣe wàhálà tí mò ti ṣẹlẹ̀ sí mi more than ten times tí ì ní jẹun alẹ́ tó ń jẹ ó sì wà ńlẹ̀ tí ń sùn lọ tí ì ní pọ̀ yẹ kí n ti ẹ̀ jẹun gan tọ́lọ̀ ní máa tọ́ra rẹ jẹ wàlẹ́ ìwọ kọ́ lọ́ọ́ jẹ oúnjẹ ó lè jáwọn ọmọ ní ọ̀jẹ̀ ńjọ́ kejì ó lè jẹ́ abẹ̀ lè yóò fi jẹ oúnjẹ kejì ṣùgbọ́n ìtàn jẹ ọlọ́ọ̀ni eléyìí wọ. ìní àtúmọ̀ ó ti ra jẹ àgbàdo mẹ́ta tọ̀ ra wàlẹ́ ẹ̀yọ pé ní láìkí wá ṣe ni o ọlọ́run ní mọ́ra tọrọ ẹ̀jẹ̀ wà láì tó na. mọ́ náà ọ̀hún sọ̀ kalẹ̀ láì pé ọ̀fẹ́ sọ ah ọ̀sá wà níbi tí fẹ́ẹ́ pa ní kúkó àwọn tó ò lè sọ pé lágbàdo àfẹ́ bá mágbàdo yín ah, wà ah, ọ̀lọ́ mo ti wèrè wẹ́ lọ́ra ṣé o tẹ̀lé ọlọ́run ní ẹ̀jẹ̀ wà jẹ ní ńlá kí n wá mu là ọlọ́ọ̀ni máa tẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wàhálà ìwọ kọ́ jẹ kò sì jẹ́ yọ ní súyà five hundred kí ló fẹ́ ṣe fọ́lọ̀ ọlọ́run ti mọ nǹkan kọ́bílá wò kó rìn síwájú kí nǹkan tó ṣẹlẹ̀ bákan náà sẹ́rí lórí abala pọ́lọ́run ti mọ kó tó ṣẹlẹ̀ yìí màá sọ wàhálà àwọn kọ̀dàríyà àti jàbàríyà aṣọ díẹ̀ náà jẹjọ àá ẹ̀ lẹ́nu a tún wá gbà pé ntọ́sẹ̀lẹ̀ yẹn gan ọlọ́run ti gbà lérò àrọ́dàwù wàkàtàbà òfin láfin màfò ọlọ́run ti gba nǹkan yẹn lérò pé yọ ọ̀sẹ̀lẹ̀ ó dẹ̀ ti kọ́ sínú kíni o láfin màfò ibi tọ́lọ́run máa kọ nǹkan sí lọ́dọ̀ rẹ̀ nínú sàtíà ọlá nínú slate nínú ọpọ́n ọ̀la tọ́lọ́run máa kọ nǹkan sí ń bẹ̀. wà ilmu sabiq ìmọ̀ ọlọ́run sì rè lórí gbogbo tí ń ṣẹlẹ̀ àbí tí ó máa ṣẹlẹ̀ eternal knowledge ìmọ̀ tó ti ṣáájú ni ìmọ̀ ọlọ́run ti ṣáájú lórí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́ẹ̀ráàrin ibẹ̀ làwọn kọ̀dàrí yà ibẹ̀ náà ti forí gbá mọ́sẹ̀ ní sẹ́ẹ̀kì o kìí ṣe kọ̀dìríyà kọ̀dìríyà ọ̀tọ̀ làwọn àwọn oníbàndìrì àgbálù kankan làwọn eléyìí ara àwọn bátìnù sòfíà làwọn àwọn kọ̀dìríyà kọ̀bùsọ̀ kọ̀dàríyà kọ́ fatia kọ́ dal fatia dà kọ̀dà. Da, láti ibi kádàrà kọ̀dàrí yàtù sọ̀rọ̀ àwọn kọ̀dàrí yà èèyàn bu ni àwọn náà ní wípé kò sí kádàrà wọ́n ní pé kèrè ṣe pé àwọn tako kádàrà o wọ́n ní ṣùgbọ́n ilmu làázàl ilmu àlàázàl ilmu làázàl òun ni ìmọ̀ àpilẹ̀ ìmọ̀ láíláí wọ́n ní òsì fọ́lọ́ wọ́n nígbà tí nǹkan bá tó ń ṣẹlẹ̀ lọ́lọ́run tó mọ̀ pé yóò ṣẹlẹ̀ ah jama sọ ẹ̀ríkẹ́ yìí náà ṣe ah torí ti ní àwọn ẹni ọlọ́run ṣáájú àwọn ẹni ẹ̀sìn máa sọ ọgbọ̀n nǹkan tí ṣẹlẹ̀ ah obìnrin tí ọkọ ọmọ tí ó wàlẹ́ ọmọ tí ó ẹni tí ọkọ tí ò ní bímọ lẹ́yìn ọdún mẹ́wàá ti wọlé ọkọ wàlẹ́ ẹni ọdún ni ó tó bímọ sàdúrà ní pé gbogbo àwọn táwọn àrùn ama abẹ́ ẹni tí ò ní bímọ tí è kú wàlẹ́ ọlọ́run mà ẹni tó jásí pé ibi tó bá ti ń lọ tó ti ń rọbí ibẹ̀ ni ó kù sí ọlọ́run sọ pé aboyún kalẹ̀ rọrùn ẹni tó jẹ́ pé báàlù ni ó ti jábọ́ tí ó ti ọlọ́run ẹni tó jẹ́ pé ọ̀kadà ni ikú rẹ̀ ọlọ́run ẹni tó jẹ́ pé mọ́tò tiẹ̀ di ọ̀sán tó sì di ati sọ̀rọ̀ ọlọ́run ẹni tó yẹ kó lóògbèrè ní ògbèrè ọlọ́run mọ̀ ẹni tó yẹ pé ọdẹ ọ̀fẹ́ yin ẹranko onímọ̀ yóò ṣèṣì ní ó fún un dandan ẹgbẹ́ ní ọ̀bàdàn ọlọ́run mọ̀ ẹni tó yẹ kó ọsùtù tiẹ̀ ọlọ́run mọ̀ ẹni tí wọ́n ní à ọ̀kẹ́sùn náà ni òjì mọ́ ọlọ́run mọ̀ ọ̀kẹ́ lórí fóun náà lábàgbé lọ sùtù ọlọ́run mọ̀ àwọn lọ́lọ́run mọ̀ ẹ̀ẹ́sẹ̀ lọ́lọ́run mọ̀ gbogbo nǹkan yẹn pé ńgbà tó bá tó ń ṣẹlẹ̀ lọ́lọ́run tó ṣe kí ni o ṣe àǹkọ́rọ̀ burúkú ni tọ́sọ yẹn

gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ọlọ́run ti kọ́ síwájú kó tó dá sánmà àtilẹ̀ gan bíi fifty thousand years lọ́lọ́run ti kọ́ tọ́jẹ́ pé wàkánà arúṣu alàlùmọ́ àlàáṣẹ ọlọ́njọ́ náà sì lórí omi lọ́wà jẹ́mọ́ sẹ́ ń bá mi lọ. àwọn jàbáríyà ṣe é rígbà míì mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára kọ̀dáríyà àti jàbáríyà ní làwọn àfáàlù súnà wàlìjàmáà náà ṣe máa ń ṣàlàyé fèmí àti yín gbọ́dọ̀ kọjá àlà a sì gbọ́dọ̀ ṣàṣe ètò umatan wasatọ̀ umatan a wà láàrin méjì ni ṣe rí àwọn jàbáríyà àwọn tó rò pé àbórí ẹ̀yin kọ̀dáríyà dorí yín fọ́ ni kí lè à ń sọ lẹ́nu tí ò dùn ọlọ́run mọ tí ó ṣẹlẹ̀ ọ̀jẹ̀rẹ̀ kódà gbogbo tó bá ti ṣẹlẹ̀ náà ọlọ́run náà ni ẹ máa tì mọ́ ọlọ́run lọ àwọn tó wá gbọ́ kádàrá yé sódì. So sọ ẹ̀ ní pé àwọn tẹ náà tako kádàrá o mistake o ṣùgbọ́n táwọn sọ ni pé ìmọ̀ ìpìlẹ̀ eternal knowledge wọ́n ní òsì fọ́lọ́ àwọn eléyìí tó wá kọjá àlà pé ibi tí gan dé gan gbogbo nǹkan ni ẹ máa ti máa lọ́rùn tẹ́ ẹ bá ti lè mú ẹ̀yin lẹ́yìn jẹnẹrétọ̀ mọ́sálásí ni àà àbà àbà àbà ọmọ sísè yà àṣìtàn kádàrà ni ọlọ́run ti ní ọlọ́run ti ní máa rí òwe àáfà kí ló dé tẹ̀ ń jí owó fíṣẹ̀ bí ilá ìmọ́sálásí kádàrà ni àáfà kí ló dé tẹ̀ mutí kádàrà ni kí ló dé tẹ̀ pẹ́dẹ́ skul tíṣà kádàrà ni kí ló dé tẹ̀ sanwó sálárì wa lásìkò pòpáìtọ̀ kádàrà ni ọkọ àtìyàwó kí ló dé tẹ̀ dasọ léyà fún wa kádàrà ni àwọn tó wá gbọ́ kádàrà ẹ̀yẹ wọ́n tó wá fi ń sa burú sẹ́gbọ́n tá à ń sọ yé àwọn méjèèjì ẹ rí i pé àwọn kan kọ́ sàṣe ètò àwọn kejì náà wà rò pé ẹ̀wá jẹ́ àkọ̀rẹ́ o wọ́n tó kọ àṣejù èmi àti yín náà gbọ́dọ̀ ṣọ́ra ká dúró síbi tọ́lọ̀ bá ṣe kíni o tá a bá fi wá sí tá a bá rò pa ìmọ̀ àwa náà lè fẹ́ kọ̀rẹ́ ti àwọn kan náà àwọn ọmọ ìyá gbogbo èèyàn ìwọ náà mọ́tò wa lọ wọn wọ́n ṣe mùsùlùmí ni wọ́n ọmọ ìyá wa làwọn ṣùgbọ́n wọ́n ń ṣàṣejù ni tí wọ́n náà bá tó wá ní kèfèrí làwọn náà ìwọ náà tó ti kọjá àlà irú tí wọ́n kó sí ìwọ náà ṣe kí ni o o ti kó sínú ẹ̀ tàbí kọjá pé tiẹ̀ tó ti burú ju tiwọn lọ gan torí àwọn tó lé láwọn àlàyé kan tó jẹ́ pé àwọn rò pàlàyé ni pẹ́rì ni ṣùgbọ́n torí pa ìmọ̀ kan bẹ lọ́dọ̀ wọn ìwọ kẹfì ìtara pé ah kéèyàn pé òṣàṣù wa ní kèfèrí ah kéèyàn pé dádì ní kèfèrí wà láì kèfèrí ní ìwọ náà sọ <laughs> àwọn kéde ìsìn irú tí wọ́n fẹ́ bú wọn sí ìwọ náà ṣe kí ni o bóyá àwọn ti ẹ̀tún mẹ́rin wá pé dádì rẹ ọmọ fi síbi ìjẹun dádì rẹ ọmọ fa tẹ̀sùbà ìwé lè ní pé èmi ò tiẹ̀ lẹ́rìí ṣùgbọ́n ọ̀pẹ pé dádì ní kèfèrí kèfèrí lẹ́yìn náà ọba tó kọjá àlà kọjá táwọn ṣe ìwọ ò gbọ́dọ̀ kọjá àlà mọ́ ju ẹni tí ó yẹ kó o jù kúfúrú mọ́ ju ní kéde o kúfúrú mọ́ dábọ̀ àwọn àfáàlì sunnati wal jama'a nìyẹn ẹ má kọjá àlà ẹ sì má ṣe kíni o àṣẹ ètò ẹ jẹ́ umatan wasatọ àṣekẹ́ ẹ dúró lórí kùránì àti kíni o suna láì fẹ́ ẹnu kan. bákan náà a mọ̀ bá fàálùn lima yuri fàálùn ìtọ́ba wọlọ́ọ̀ ni máa ṣe fàálùn lima yuri sẹ́ẹ̀rí ẹ̀dá ilé yẹn lè predict wàhálà ìmọ̀ jẹ́rìí ọ̀gá wa sórí pé láti bá wọn ṣe nǹkan tán fẹ́ wọ́n máa ń fòyàn lówó gan o àtọ̀ bá ti nǹkan báyìí inú lè bí wọn o ọlọ́run yìí sọ bá tọ́ ọmọ sọ pé nítorí sórí má ṣe ní sẹ́ẹ̀kì gbọ́ mi yé o mùsùlùmí gbà pé tọ́lọ́run ọba téèyàn bá sin lọ́run ọlọ́run ní fìyà jẹ tó bá sin ẹ bá gbà kọ́kàn oṣù lọ lọ́run tí ọ̀mẹ́ ọmọ lọ́run ó ti wà náà àdìgbọ́ ọlọ́run ní fìyà jẹ irú eléyìí ká ń sọ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé o ò lè dictate fọ́lọ́ tó bá wọ́lọ́ ni ó ṣe ẹnìkan lè máa kírun kọ́ máa gbààwẹ̀ kọ́ máa ṣe súnà kódà tó yẹ pé ibi tó ni ọlọ́run ni ah eléyìí tó kú ò léèyàn mọ̀lẹ́kà lélẹ̀ sàbẹ̀ lélẹ̀ pé ah wàhálà ìbí sàbẹ̀ ànábì ni àwọn eléyìí ní mọ́ni pọ̀ àáfà ìjẹ́ ó sì nira wàhálà ní rí nǹkan jẹ́ rọrùn ó tún lè yálé gbé lọ́wọ́ tó ń wọlé rẹ̀ tó dìú òun rẹ̀ tó tún ẹ̀yìn oṣù tí pásọ ọmọ ní pé títí yóò tẹ bíbí tẹ̀ ń dà bórí ọba gbé yìí kẹ́ ẹ máa wá ṣọ́ọ̀ṣì wa irúgbọ́n yìí ètò rí bí ewúrẹ́ tí ọba gbé yìí kẹ́ ẹ wá máa dé táyì pásọ kẹ́ ẹ máa bá wa fọ ṣọ́ọ̀ṣì ká máa fún yín lówó gidi tẹ́ ẹ bá ti sanwó lé tèmi mọ kẹ́wó tọ́lọ́ ọmọ yín láàánú o tó sì bá parí tẹ̀ kó dowó oṣù mẹ́fà tẹ́ jẹ mí báyìí màá fẹ́rù yín bóde ni o màá yọ páànù kó lórí ilé tẹ̀ pé òjò ní ọ̀rọ̀ pa o talọ́nà yín dèdè tẹ̀ ń ṣe tí ò gbé yìí ẹ̀rọ agbá Jésù tó lùgbàdà sẹ́wọ̀n téèyàn ó ṣe

ìrẹ́ Umaru ẹ sùúrù so o ti gbọ́ rí inú tàbá nàbí lọ fi aṣọ ogun rẹ̀ dògò ó lọ fi deposit láti yá nǹkan lọ́dọ̀ kẹfẹ́ yìí sọ̀mọ́ túmọ̀ rẹ̀ bí kọ́ lọ mú wẹ́lẹ́ rẹ̀ aṣọ ogun tó ẹgbẹ́ ní fi ṣe jihad kọ́ lọ mú tí ààrẹ Kùránì kọ́ lọ fi dókò sọ́dọ̀ kẹfẹ́ yìí kọ́ lọ mú àwọn nǹkan ìjà jihad yẹ kọ́ lọ fi dókò sọ́dọ̀ kẹfẹ́ yìí ṣe nítorí òsì ṣùgbáyé ò tó yẹ ẹ̀fọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ pásọ̀ kínní ó ń gọjẹ́ẹ̀tì wọ́n wà náà àwọn olówó láfíríkà wàhálà èkó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́njọ́ bá kú mélòó wọn ò sìn mọ́ ọ bẹ̀rẹ̀ ya ayérayé ìyá tí òtún ní sórí rí mọ́ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí wọ́n bá ti kú ọ bẹ̀rẹ̀ oore ayérayé tí ò ní dìbànújẹ́ mọ́ kọ́lọ́n ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa fàálù ni màá yùrì nítorí àwọn ọlọ́run ni màá ṣe èèyàn lè máa sọ náà sọ́nà tí ó sì máa bá bì kú tẹ́nìkan sì jọ́ta ọlọ́run tí ó máa bá bì yé èèyàn lè má ṣe wàhálà tí ó sì wọlé ọkọ tí ò ní lọ́dún kan tí ó ti ní problem pẹ̀lú ọkọ rẹ̀ tẹ́nìkan dẹ̀ ti sẹ́yún bí ẹ̀mẹ́ẹ̀dógún wàhálà tí ó sì lọ́ọ́ ṣe kòǹgé ọkọ rẹ̀ tọkọ ó tó mọ́ bá a fọṣọ <laughs> tọkọ tó ní kí madam ṣé kí bá yín tó ṣé kí bá yín lọ ata yìí ẹ má rí màá lọ yẹn ẹkẹ ló bá mi pọn mi ni <laughs> ẹ bá mi omi lẹ bá mi pọn ṣe ẹdúgbò ẹkẹ bá mi pọn mi lásán wàhálà tí ọkọ rẹ̀ ọmọ wa kẹ mo ti gbọ́dọ̀ kí náà làjú ìsá akédélé rí obìnrin obìnrin tọ́já sí wípé aláì ọlọ́run tóbi sá àwọn ọmọ pípa mi ọlọ́run kẹ̀ gbé àwọn yàn àrò ẹni ìkọ́ lọ yẹ kọ́ tọ́ yìí obìnrin tó fá ìbọn òdì lọ́wọ́ ajẹ́ pọ́kọ rẹ̀ ni òun ni ó tọ̀ wá máa ti rẹ̀ àwọn èèyàn àmọ́ irú obìnrin tó dáa báyìí kì í ṣe irú ọkùnrin ó kó fi ṣe ọkọ rẹ̀ gbà orí ìbínú ti ẹ̀mọ̀ obì téèyàn ọmọ rò pé ọkùnrin táwọn sẹ́nẹ́tọ̀ àwọn gọ́fúnà ọmọ dùn ọlọ́run wa mú dúró pé sọ̀rọ̀kùnrin oní wheelbarrow tí ọ̀lẹ́sẹ̀ lọ́mọ ti kí ń tẹ̀ kí lọ́kọ̀ lọ́n bẹ́ẹ̀ ìwọ tó o sì jẹ́ èèyàn gidi tó o fáìn gòdì tó o lówó lọ owó sì wàyáwó wáyáwó nígbà tó o bá rí <laughs> ọ̀kẹ́rẹ́ pápá lági kan àwọn ní àpàlà ah, irú mi kọ́ yẹ kí n fẹ́ rú kíní irú táwa láyẹ kọ́ fẹ́ ọ́n lè kádùá ni fàálù ni màá ilé tí wọ́n ti ń pariwo ọpẹ́ lóúnjẹ rẹ̀ èjàmọ̀lá èjẹ̀ kọ́kọ́rẹ́ o òjò sì rọ̀ kò sì ní sí lé wọn ilé Akbar sẹ̀mí òjò sì sì wo lọ. ibi tó ti ń ṣe ń kọ jésù agbára ẹ̀jẹ̀ jésù òjò sì rọ̀ kò ní sí ṣe Akbar Allahu Akbar ashhadu an yóò tó mú jẹnẹrétọ̀ yóò tó wọ́ lọ yóò tó wọ́ gírí dànù jama kí lọ́kọ́ lọ́wọ́ bá ń bẹ fàálù ẹ̀bá kí ìsìnkú ṣètò ọlọ́run náà ó tún jìyà ayérayé ọbẹ̀ máa bọ́lọ̀ ńlá gidi ẹ̀bá tí ò ṣe gbé lọ sápìn court àbí supreme court ọ̀yà àgbàfà fún ni ní ti ń jẹ́ pé èèyàn gba kádàrà hàn ọba tí yóò wo ẹni tí ń ṣẹ̀sìn tí yóò máa fàdánwò kan torí pé ànábìyà sára nípẹ́ tọ́lọ́ ń bá nífẹ̀ẹ́ rú yùsíbíhù ìmọ̀ fi mùsíbà káyàn ni àwọn ò tí gbọ́ tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tàlàdánwò tó fẹ́ kàn tànàbí inú àwọn àtàjò ọlọ́run má jẹ́ aládánwò tó kànàbí àdánwò tó kànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run asábíọ̀ mọ́ wa dúró ìwọ̀nba tó bá ń kàn wá ní àdánwò ọlọ́run má jẹ́ ògbé wa lọ má jẹ́ ọ́ àfẹ́ tí mọ́ni wa àfà kọ̀sẹ́ tó ní mọ́ni tó gbàdánwò mọ́ wa yìí lẹ́yìn james àdánwò méjì fún ọ tó yára sọ̀yàn tó lórí ibú ara tí ń sàwọn èèyàn dára ṣọ́ọ̀ṣì lónìí ọ̀rọ̀ àìrán jẹjẹ ń bẹ́ẹ̀ ó dídí oṣù méjì ìyàwó Aisha rọ̀bíyà lọ́ọ̀ánìà ó ní complete two months sixty days wọn ò dáná oúnjẹ báyìí nínú ilé àbíbí wa Muhammad sasana jẹ́mọ́ kí náà ń jẹ èso dàbínú àti bóyá bíi wàrà ní tí mò ń sọ kó lè yí ọmọ ẹ̀gbọ́n mi wọn ò rò fọ́ wọn ò ṣe wéédú wọn ò somi ọbẹ̀ kò sẹ́wà kò sí rẹsì kò sájàpa kò sí ògì kò sí pápó tí kí náà wá ń jẹ èso dàbínù bíi kéèyàn máa mu kóró àgbálùmọ̀ bíi kéèyàn máa mu yeye tàbí ká tiẹ̀ fi wá pípọ̀ wá ń gbádùn ọ̀gbìn ápù ṣé rúmi níwàá jẹ ápù ẹ̀ wà lóhùn jẹun èmi ọ̀jẹ̀ ápù màá ní mọ́ jẹun èmi ápù ló lọ́dọ̀ tèmi ọ̀fẹ́ pa ní tí n bá jẹ apple two hundred kò dàbí kí n jẹ àmàlà tó kún abọ́ àbí ráìsì tó kún kúlà ọwá ní kí n jẹ apple ọwá ní pé mo jẹun apple wa ló ń jẹ lọ́dọ̀ tèmi ká tó wá sọ pé èso dàbínù tá a fi ń sinú náà wẹ̀ dàbí dàbí tí n bá jẹ twenty rẹ̀ mọ panu ni lànà bí wa mọ̀ sàṣà làwọn àjẹ fún ìdí oṣù mélòó oṣù méjì kírù rẹ̀ ọwọ́ ṣẹlẹ̀ jọba ẹjẹ́ àdúsù rúrú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́mi náà ṣẹlẹ̀ sí wọ wàhálẹ̀ tó lè bí mo tó lè má rí dàbínù gan jẹ complete pẹ́ẹ́dẹ́gbẹ́ta wá rí dàbínù méjì lónìí yòókù tó dọ̀tọ̀ làbọ́ la sọ́ọ̀lọ́ pokùnso ni àbòfin ìsìláàmù lẹ̀ oúnjẹ sì wà lọ́dọ̀ àwọn ti bí sọ́ọ̀wá torí dàbínú ọ lọ síbi tí búrẹ́dì àti ẹyin wà ọ lọ síbi tí bọ́tà àti iṣu wà ọ jẹ dàbínú yẹn ni ló fi lọ wà lìjẹ náà ó dídí oṣù méjì tírú ẹ̀ bá ṣẹlẹ̀ obìnrin ní ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ lẹ̀ ẹlẹ́yà mi ò dídàkudà àfa àmọ́ bá mi sọ kínní o ìbá àmọ́ wọ ṣọ́ọ̀tì ìbá àyọ glove lọ́wọ́ kódà àwọn èèyàn bá àmọ́ rójú mi gan ṣé o fún mi lóúnjẹ ni bí ọlọ́mọ sàbárù ti máa ṣe mo lọ ṣe lẹ́tọ̀ Mọdákẹ́kẹ́ nínú Ramadan ní Ọ̀ṣun state làwọn bíláàsì yẹn bí mi láwọn béèrè kan nígbà yẹn ni gọ́fúnà wọn jẹ wọn lówó oṣù tọ́pọ̀ lọ́sùn divorce ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó nítorí pé kí ni o Arẹ́gbẹ́ṣọlá jẹ wọn lówó ìyàwó lòun ò lè ẹ̀dí ọ̀nà èló lówó oṣù tó jẹ wọn bí a ló ti oṣù márùn sí méje lọ. bọ́sẹ̀ jẹ́ wọn lówó òun náà tẹ́ bá lọ síwájú kò lè burú kán mọ̀ o kò lè burú kán mọ̀ràn láìsí agolo kan méjì tí wọ́n fòrò ló jẹ o ṣùgbọ́n àbí òrì láìsí agolo méjì jẹ kò sọ̀rọ̀ sàlà kò rẹwà jẹ kò rí búrẹ́dì àtẹ̀yìn jẹ kí ló ń jẹ jẹ mọ́ èso dàbínú àti wàrà ṣé kéèyàn wípé kan ti ẹ̀kọ́ bọ́ǹfì ta agolo kan fún ìyàtọ̀ ìdàbínú kan sọ wà lọ jẹun kọ wàhùrà tẹ pa júùsù náà kan aláta lásìkò bọ ìkọ wa kọ ọmọ ẹjẹ dàbínú kọ ọmọ mu wípé kọ ọmọ mi là kà sẹ́rà sí pé bọ̀ bá yà ọmọ yàgbẹ́ gan tí bẹ̀rẹ̀ òdìjọ́ gbé èèyàn odidi oṣù méjì ìyá wa Aisha ò torí ẹ̀ kọkọ rẹ̀ obìnrin gọ́vnà ọ̀sánwó tó kọkọ rẹ̀ lẹ̀ yẹn tóbi bá rí ṣòro inú ẹ lómi lè má kọkọ ẹ lẹ̀ yọ wà yàtọ̀ gẹ̀lẹ́ à ó lè máa tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn káàkiri ó lè lọ́ máa ṣe sìnà káàkiri ó lè lọ́ máa ṣe àbárù tó yẹ pé wọ́n máa rí òhò rẹ̀ ó dẹ̀ lómi ìgbàlè yọ sọnù lásìkò yẹn pé bá ní ìkó dáadáa padà náà lè di gbájú ó lè dà fún jálàbí gbogbo tó ti yọ ọkẹ sọdá wọ́n jọ máa pa aláǹgbá kí tó nìsín wọ́n jọ máa ṣe gbogbo rádaràdá yẹn kí wọ́n à bí àfà wọ́n tàwọn fi ṣe yẹ̀ẹ́gẹ́ àfà àfúnà ebi ẹ̀sọ́ ká làwọn ẹ̀dẹ́ta ẹ̀sẹ̀ ẹ̀ ọlọ́run sàṣà àánú wa kò ní lè sọ pé àlàálì ni àràmù ni ọlọ́run sàṣà àánú wa àìrí nǹkan jẹ́ lọ́sọ̀ náà tẹ̀lé òun náà wà lọ gúdù wákà òun náà ti á máa wákà ọmọ wa dá òun náà ti á mọ àwọn gbogbo àwọn sáì burúkú yẹn wọn àti lára nìkan ní káwọn ni ọlọ́run sànù ìfẹ́ ní ọ̀dá káwọn gún orí olóńgbò àtòrí ajá pọ̀ ni ọlọ́run sànù wa torí òun náà ti dìdàkudà lọ́wọ́ pé kí ni ìjẹ́ ọ ó ṣẹlẹ̀ sànàbí wa Muhammad sọlọ́lá ànàbí ò nínú tó tó ìwọ tọmọ rẹ ọba kú rí o ò lè mọ bí ṣe máa ń rí lára kọmọ ó kú fún yẹn o àwa tá a bá ti experience ẹ̀ rí àwa mọ bí ṣe rí lára àfà o ò ní mọ tó ń ṣe mọ ọpọlọ rẹ ọkọ sí i lọ náà ipò tó o bá rẹ́rìn kì í sẹ́ ní èèyàn gidi lórí tó o bá sì ń sunkún ẹkún èèyàn gidi kó ń sun tó o bá sọ̀rọ̀ gẹ́gẹ́ alhamdulillah àgbàfọ́ náà àbá àdúrà àbúrò ẹ̀ kò ní sọ̀mọ̀ jùmọ̀ yóò sunkún ọmọ jùmọ̀ ni ọgbà fọ́lọ́ lóòótọ́ ṣùgbọ́n tó ṣéun bàbá ńlá ṣọ́ọ̀kì lánàá ànábì wàá bímọ méje sọlọ́lá sọ mẹ́fà ló kú lójú ayé rẹ̀ tó o bá fẹ́ mọ̀ padà ń sábẹ́ náà bọ́lọ̀ jọmọ ní mẹ́fà ò kú o ọmọ bíi tọmọ ẹyọ kan bá kú ọsọ ẹlòmí ìdí kẹfẹẹri pàápàá lẹ́yìn bàtà wà tó wáyé àwọn kan mọ̀ wá fìdí àfà ẹ fura o àjẹtọ wọlé àfà olùdíje sí o ìṣòro ọmọ ẹni sọ ìṣòro àlà ni Ọlọ́run náà ló mú wá ẹ o àwọn ẹlẹ́yẹ wọ́n ń ba yín wà o wọ́n ń ba yín òdìdí o sóyè ní ìsìn wọ́n ti ń pa ọmọ yín jẹ o. wọ́n àwọn gègé ẹ ìsìnlẹ̀ ẹ̀sìn náà sọ pé súnà súnà yìí kíní kan la fi wọ́ ọmọ kíní kan la fi wò ó ẹ bàbá kan bẹ ní ayégún ìyá kan bẹ ní òde wọ́n sọ pé ẹ ṣé a kan bẹ ní ìdí ọ̀sán wọ́n sọ pé ẹnìkan bẹ láàrẹ̀mọ ẹnìkan bẹ níjẹ̀bù ẹnìkan bẹ nílẹ̀ṣà ṣé sẹ́ẹ̀rì tó bá ti lè ṣe kíní fẹ́yìn àtìyàwó yìí àwọn ọmọ ọmọ dúró tọ́lọ̀ ọba sí ìmọ̀ ibi ẹbá tí ń wọkọ̀ lọ accident àti ìlẹ̀wà ibẹ̀ okú sí ilé ẹbọ nìyẹn jẹ́mọ́ àfi ká ṣọ́ra gbogbo ẹ̀ ṣẹlẹ̀ sáà nàbí ìwà ọmọ sá ànábì ṣe kí ni o ọgbà ọlọ́ba ní kí ànábì ọmọ ẹ̀ sọ. bákan náà àáfàá wa ń bá a lọ níjọ yẹn wọ́n ní pẹ́sẹ́ rí ẹrú mọ̀kọ́ yàrá òǹfẹ̀lẹ̀ òmùr àtẹ̀kìlìfìyà kásọ̀lá nínú tó gbọ́dọ̀ wà ní àkídà wa òun ni pé ẹrú ń gbà míì ó ní choice ó ní ẹ̀sà nínú àwọn àlámọ̀rí tá a la tá a là bọ̀ lọ́rùn àwọn àlámọ̀rí ẹ̀sìn tá a sọ pé eléyìí máa ṣe bíi ká bíi ká bíi ká bíi ká ẹrú ní choice jẹ́mọ̀ gbọ́n tá a fà ń sọ yé ní ìsìn mi ì kírun afáà ẹ̀ kírun ni oníkádàá ok kádàrá ni òjò okírun ok kádàrá tí òjò okírun kò ní jẹ́ ọjẹun fún ìdíjọ́ mẹ́ta tó o bá wá jẹun fún ìdíjọ́ mẹ́ta ta ni àfa ẹ̀ gbọ́dọ̀ jẹun o kádàrá yín sọ pé ẹ̀ gbọ́dọ̀ jẹun jọ mẹ́ta ọ̀ wá jẹun lónìí ọ̀ jẹun lọ́la oṣù jẹjọ mẹ́ta ọ wá díjọ́ kẹrin àfa kádàrá yín sọ pé ẹ̀ fi jọ méje kún tí ó díjọ́ mẹ́wàá àfa kádàrá yín tó bá díjọ́ kẹwàá tó bá díjọ́ tó di bẹ́ẹ̀ jẹun ẹ̀ wà sáré láti Ìbàdàn dé Èkó ẹ̀ tó sáré padà ìgbà náà lẹ́ẹ̀ tó jẹun tó wá ṣe bẹ́ẹ̀ kádàrá ni lóòótọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ kádàrá ni lóòótọ́ fi sáré lọ èkó lọ ọ̀bàdàn ẹ̀ wà gorí ẹ̀ wà jábọ́ kẹ́ tó jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ti ẹ̀ wà lọ kó sínú òkun ẹ̀ wà lọ́jọ́ méje rẹ̀ ẹ̀ wà bóde padà ni ṣé ẹ rí gbogbo àwọn nǹkan yìí làwọn èèyàn fi fi kádàrá ṣeré kádàrá èsì tá a fi máa ṣeré ẹrú ní ẹ̀sà ó lẹ́sà nínú kó o kírun àbí kó o má ṣe kírun o ìwọ lọ́jọ́ lórí ibú fúnra tó o kírun ṣe bó òun wo bọ́ọ̀lù kádàrá ni ọmọ wo bọ́ọ̀lù kí tọ́ba tó múná dé ọ̀lọ́ òbí ọ̀dẹ́ náà wò ní DSCB center àwọn èèyàn tó ń jí lóru bọ́ọ̀lù ní Nàìjíríà play bí three years ago tán play lóru wàhálà yìí ego gbogbo àdúgbò sì dàrú lóru asáwọn èèyàn ò sún torí bọ́ọ̀lù kò sí lẹ́sẹ̀ tàjú ìdùsẹ̀jú méjì ó sì lè wọ bọ́ọ̀lù lákàtí méjì oorun ò sì ní ìkùn ó tó lè tó ti lọ wá kíní kan kéèfù tí ó ti mú pé kó wà lóhùn ọ̀fẹ́ sùn torí bọ́ọ̀lù àáfàá láwa náà ní choice ọlọ́run fún wa ní agbára láti ṣẹ̀ṣà lórí àwọn àlámọ̀rí tó jẹ́ pé wọ́n lawọ ẹ̀gbọ́n alọ́run olówó lọ ọlágbára kọ́ ọyọ sàkà ìwọ lọ yahun kádàrá rẹ kó ní ọyahun ìwọ ló ṣe kí ni o ọyahun fúnra rẹ ni tọrọ lágbára kọ yọwọ́ lápò kọ náà ó sì lágbára kọ ṣe kí ni o kọ ọmọ yọwọ́ ọpàdé èèyàn ní mọ́tò èlò mọ́tò rẹ mùsùlùmù sọ́jà àbá ó ní fifty naira ó sì lówó lọ́tọ́ pọ̀ lágbára kọ ọ̀sánwó ẹ̀ ṣùgbọ́n torí pé ẹ̀mí àwọn ń bẹ fún ọ̀sán wa ní kádàrá ní òjò ọ̀sánwó ìwọ lọ yá wọn ọlágbára kọ ọ̀sán ọlágbára kọ ọmọ àṣìyà bákan àwọn nǹkan ọlọ́run ti dá a mọ́ ọ dẹ̀ ti jọ́ ń pa lórí ẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe kàjàmáàlì yìí aókèlè okòbòhì gẹ́gẹ́ bíi kéèyàn fáìn kéèyàn rẹwà tàbí kéèyàn òbí jẹ́wọ́ ẹ̀gbọ́n tá à ń sọ yìí ọ̀ lágbára ò ní choice ọgbà tọ́lọ̀ ń dá fún ọ ni ọlọ́run dá mi pé mo dúdú ọdẹ lómi ìpò pupa ìwọ tó dúdú tó rìnrìn ọ̀gbà àbá àkàtọ́ fún mi láìpẹ́ yìí ẹ lọ́wọ́ mọ́ọ̀sì àwọn ọmọ kéékèèké tán ń lò jáàbù ní ìsìn wọ́n ti ń bóra wọ́n sáfẹ́ pupa kí ni pírọ́blẹ́mù ẹ̀ wà lẹ́tọ́ ọba dúdú tó ń tóra ṣe àwọn ọkùnrin ọmọ ẹja sí ọ ni gbogbo ẹ̀kẹ́ rẹ ni ọmọ ẹdẹ bígbà téèyàn ń wo mírọ̀ ọ̀hún wẹ̀ déédé ọ̀hún fọnú rẹ ọ̀hún ọ̀hún ṣe bó ṣe yẹ kó o múra ó nídìí kan ẹ̀sẹ̀ máa tọ́tẹ̀ wèrè kan kí ó nídìí kan ẹ̀sẹ̀ máa wá àwọn nǹkan olóòórùn kan tó lẹ̀ mára ìwọ máa from time to time kọ́ ọmọ ìwẹ̀ láàárọ̀ kọ́ ọmọ ìwẹ̀ lálẹ́ kó o tó sùn kó o sanra kọ́ ọmọ lọ sọ ọ̀rẹ́ kí ogbó rẹ̀ ọmọ dán tí fo bá ti mú ọkọ owó oògùn ofo kó o lò ojú rẹ̀ ó dojú èèyàn débi pé ipò ojú rẹ̀ tán ti ẹ̀ ní oògùn gan tẹ́lẹ̀ sani ọmọ bo ni ta ló fẹ́ máa bójú fún tọ́mọ wa bóra pé kálí mọ̀ pé òkú pa tọ́ ọba ti tẹ ọkọ rẹ lọ́rùn ó tó ta ló ń bóra fún àtàwọn àfẹ́ ilé sùn náà pé obìnrin lè máa bóra ó lè máa bóra fọ́kọ ẹ̀ àwọn àfẹ́ ilé sùn ni ọmọ sọ báà kó lè máa búra fọ́kọ ẹ̀ sọ́kọ rẹ ló ní kọ́ ọmọ change àwọ̀ alimutaga yirati lè kálkìlà ọwá ń yí ẹ̀yọ ọlọ́run kò pé bọ́lá ń ṣe dán ní dúdú kọ̀ tí ọlọ́run ọwá fẹ́ búra ìjà ò ní wọ̀rẹ́ èbò kéèbò ọwá mú èlú àbí dúdú oṣù kọ́mọ wá kó rẹra àbọ̀lọ́ ń dán ọlọ́kùnrin ọwá lọ fẹ́ dóbe kí kábọ̀ gbé plastic kan ṣe plastic fún ọ kábọ̀ gbé breast sí gáyà rẹ àbọ̀lọ́ olóbìnrin ọwá ní kábọ̀ yọ kíní sẹ́sọ̀jà ká sọ títọ́kùnrin kí ni pọ́blẹ́mù ẹ abala pé èèyàn rẹwà èèyàn rẹwà ọlọ́run ti dá wa bẹ́ẹ̀ a ní choice gbẹ a bá ní choice ẹ dá mi lóhùn ìwọ tọ́lọ̀ ti dá ọtọ́ pé o ṣe fáìn yẹn kọ́ ọ fáìn ọlọ́run rírí ojú ṣùgbọ́n ọ fáìn lẹ́mìí lọ́dọ̀ ọlọ́run tó o bá wá dá náà wọ́n lọ tún wà débi tí ọ náà o pẹ̀lú kéèyàn wà ẹnìkan kan ò ní wàlìjẹ́ náà káwọn ọmọ ìpín kọ̀ lẹ́yìn àfa ìkọ́kẹ́ ìjọba àlìjẹ́ náà ní wàlẹ́ ìwúdí ládàrà dábí ọbẹ̀ ọlọ́kà kò sí yìí lálìjẹ́ náà gbogbo aláfààyàn wàlẹ́ ìta níbi tó tún wà náà àdìsí lè máa gbọ́ mi nígbà tá a bá di pé àwa àtàwọn ìyàwó wa tán rí wa àfa ẹ̀tún ní fáìn ti sá àfa ẹtí fáìn ti tẹ̀ kán lọ ah my dear wàlẹ́ ẹlẹ́yà ah ah wàlẹ́ ẹ̀ sáà fáìn sí ni bá a sì mọ̀ rí lálìjẹ́ náà ni àmọ́ fáìn sí ni so kò ti pẹ́ nìkan wà wà hungry dèké pọ̀ bá dàrin kankan àwọn aago òtí ẹ̀ níwò pé ah, wọ ọlọ́run á ah, ọlọ́run mo dúpẹ́ o ìyàwó mi lọ dáa tó bá ìwọ tó tó nípa lọ́sàn-án yìí tó wá tó dìde alẹ́ á ah, ọlọ́run aláì obìnrin yìí sáà ń dá sí ni kọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ láyé àjẹmọ́ ìwọ tó bá fẹ́ mọ tí wọ́n sọ yìí tó o bá ti rí picture ọgbà àti dádì rẹ àti mọ́mì rẹ tán fẹ́ra wọn àbí girama yín àti éèjì wọn ní ìsìn wọn mọ̀mọ́ sẹ́yìn náà lè fáìn dáadáa báyìí ẹ̀yẹ́bí náà nù. No tó o bá súnmọ́ àwọn ìyá àgbàlagbà tó bá ń sọ̀tàn fún ọ <laughs> màmá dáàdì tèmi máa ń sọ̀tàn fún mi dáadáa tí mo sì máa farabalẹ̀ gbọ́ àwọn àtàn tí ìgbòrí láyé wọ́n máa ń sọ fún mi the same tí n bá farabalẹ̀ mọ́ọ̀sì àwọn ìyá tó darúgbó yìí tó jẹ́ pé tó bá ní wọ́n tà fún ọ ní zero náírà ò lè rà wọ́n àwọn ọkùnrin tí ń dùn wọ́n rí lábà wàláì tí wọ́n ń jà sí àwọn ìyá yìí lónìí tó bá mo so yìgì wọn fún ọlọ́fẹ̀ẹ́ pé ká ìyá arúgbó ìlú ọ̀fẹ́ ta ni ìyá arúgbó mi mi ò sìnkú arúgbó tèmi o àwọn kan dẹ̀ ti ń jà nítorí wọn rí tán dọ̀tà tán dọ̀tà dídọ̀ ògbéde àmọ́ torí àwọn ìyá yìí àwọn náà wà rí lójú pé tán bá bọ̀ òlé òlé fẹ́ àwọn bàbá kan náà o bàbá tó ti kátá ti kátá yìí bàbá tó sì ń ọ̀hún àwọn obìnrin mọ̀ òun nìkan ọ̀hún lé mọ̀ nìsín a gbọ́dọ̀ gbọ́ yé gbogbo àwọn nǹkan yìí rè àwọn kan ń bẹ ń bẹ tọ́já sí pé alágbára lórí ẹ ọlọ́run ló ṣe kí ni o ló ṣe bẹ́ẹ̀ tá a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ èyí tọ́lọ́n bá wá kọ̀ díẹ̀ sọ́dọ̀ wa a ṣe kí ni o rọ̀bì iná a ṣe kí ni jẹ̀mọ́ ayọ́nùsì ayọ́nùsì. bákan náà àáfàá látọ̀gbà nínú àwọn nǹkan tọ́já sí pé kò ṣeé dọ́gbọ́n sí òun náà ni kọjá sí wípé èèyàn kúrú ni o àbẹ́ èèyàn ga ṣé tí mò ń sọ yá àbí òye ní ìsìn èyí ò lè dọ́gbọ́n sí o ò ní choice lórí ẹ̀ tọ́lọ́ ń bá dọ́ ọlẹ́ni tó kú bó ṣe kúrú rẹ nu tọ́lọ́ ní ọ̀gá bó ṣe ga nu tọ́lọ́ sì ní ọ̀wà láàrin méjì kò sí tó fẹ́ ṣe sí i. bákan náà bàbá àtìyá tó bí ọ àti irú ya àwọn ọmọ tó o lè bí nínú ìsẹ̀mí ayé rẹ náà kèé ṣe nǹkan tó lè dọ́gbọ́n sí ọlọ́run ti dáyìn mọ́ ọ àáfàá ní wàhálà fi wàlà ìta wàlà ìsàfẹ́ wàlà ìkọ̀ ẹgbọ́n tá o ṣé ẹ ráwọn nǹkan tí mo sọ tán yìí eléyìí nítorí ẹ̀ jìyà wọn sì nítorí fún ẹgbọ́n tá ń kò sí kò sí láàdá ń bẹ̀ obìnrẹ́wà kò sí láàdá ń bẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. ìtọ́ ọba wa lo àwọn nǹkan yìí fún òun ni tí ó fà láàdá ẹwà rẹ tọ́ ọ máa fi ṣe sìnákì ta ló tún fẹ́ẹ́ fàyìn tánà bíi wa Yusufu mà alẹ́ sàlá ẹni táwọn obìnrin tí wọ́n rí fọlá márùn ayínáwó àkàbárínáwó àkọ́tọ́ àná àìdíyàwó náà táyé òfin parẹ́ ọlọ́run tó ní dáyàn bí ànábì Yusufu wàláhì ọlọ́run tó ní dárú ẹ̀ ọlọ́run lágbára kọ́dà ṣùgbọ́n kò ní dá fìtínà pọ̀ lọ́ka yusufu àwọn obìnrin tó ara wọn léèmọ́ torí yusufu tí wọ́n fi ń gé ìka ṣé wọ́n fáìn tó yusufu sọ fáìn tó ìkan yusufu àwọn obìnrin wọ́n sì wò pé ah ah ah ma hadha bashara in hadha la malakun karim ah eléyìí èsè yẹn o èyí èsàbára ọ̀mọ̀lẹ́ká alákùnrin lé ní o èèyàn lọ dá a tó báyìí ìyàwó ọba ní ẹni àfọ̀rọ̀lọ̀ tó ní tóun báyìí kí ni kọ́lọ́rọ̀ ò ṣe ìwọ tóun fẹ́ nìkan ṣe yẹ̀yẹ̀ wà láìsọ ṣe irú tọ́sẹ̀lẹ̀ sí yẹn àwọn circumstances àwọn nǹkan tó rọ kiri ká òun tó bá rọ kiri ká àwọ tí ẹ ó burú ju tiẹ̀ lọ ẹnìkan jẹ sẹ́nitọ̀ ó sì kó ten million jẹ nínú hundred million ìwọ wà rò pé olórí ibú ni gbogbo wọn tẹ́mi bá jẹ sẹ́nẹ́tọ̀ ìwọ wá jẹ sẹ́nẹ́tọ̀ fifty million wá wà ní kọ́ńtò kó fifty million jẹ sọ wọn pé tọ́ba jẹ́ hundred million ní thirty million ìwọ ṣe kíni o ló kò jẹ. ẹ̀rí ìyàwó ọba tí ń bá Yusufu gbé àsọ̀wọ̀n tó ní máa ní ẹ̀yìn rí ìyẹn lẹ́ẹ̀kan ẹ sì ń gé ọwọ́ èmi sì ń bá gbélé ojoojúmọ́ mo wá ní ọba ṣe sì náà sẹ́ẹ̀mù pé wà rẹ̀ gan lọ́wọ́ mi lọ́ dá wàhálà ni ìwọ tó ń bú ẹnìkan irú tó ń bú sí lẹ́yìn pé ẹsẹ̀ èèyàn èèyàn kò sí tó burú kéèyàn bú ẹsẹ̀ pé ah wàláì sinna táàfà yẹn ṣe sinna tẹ́lẹ̀ yẹn ṣe nǹkan burúkú ọwà máa sàánú àfàwọn pẹ̀lú pé ọ̀nà tó ọba lè gbàgbà sọ̀rọ̀ tí òfin ní ṣe sinna mọ́ kìí ṣe pọ́wà ayé tẹ̀ lẹ́kì pọ́wà rò pé ó ti ta fún un kò lè chẹ́ǹjì mọ́ eléyìí tọ́já sí mékèlè ọ̀sẹ́yún ọwà rò pé ó ti ta fẹ́lẹ̀ kò lè tú bá mọ́ ó yẹ ti orí tọ́ṣẹ́ yẹn bóò ose ṣe wá ràn lọ́wọ́ tí òfin ní sẹ́yún mọ́ ó ìṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ gbọ́yé kò sí ládá nínú pé èèyàn rẹwà àbí èèyàn èèyàn ga èèyàn kúrú èèyàn ò ní ẹ̀ kò sì ní gba ládá lórí ẹ̀ ọlọ́run lọ́dá àyàn bẹ́ẹ̀ àáfàá wàlà a máa dákẹ́ tọ́rọ̀ bá débi kádàrá ni tẹ́ ẹ bá rí èèyàn méjì tí wọ́n ń sọ̀rọ̀ kádàrá wọ́n á jà kó bẹ́ẹ̀ tí wọn ò bá sì jà wọn ò búra wọn ẹ bá wulẹ̀ fọpọlọ ara yín ṣe èwo làfọ́fà èwo ni àfààyàn àfààbá èwo ni kádàrá èwo ni arúfúnni mo wù yá gbà pé kádàrá ń bẹ ọlọ́run ló sì kádàrá ó sì ti mọ ohun tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ tó o bá ti gbà yàn tó ti ẹni pé wàkúlẹ̀ ìmọ̀lù ìwọ máa báṣẹ ti ẹ lọ tó o bá wá dà nìkan tí ọ̀sá sì yọrí ọlọ́run ti níbi tí ó ṣe kéde o tí wọ́n yìí sí ọ wà nítorí ẹ̀ kádàrà kúwà tọ́lọ́ bá ní màá ṣàṣeyọrí ń ṣe lọ bá ń sùn dojúmọ́ máa báṣẹ rẹ lọ èèyàn máa dákẹ́ bí ọ̀rọ̀ kádàrá ni èèyàn máa discourse ọgbà pé ẹgbọ́ ṣé bí mo ṣe lọ́wọ́ ṣe kádàrá ni ẹgbọ́ ṣé bá ṣe rí àwọn ìlú ṣe kádàrá ni ẹgbọ́ ṣé bá ṣe ta mọ́tò ṣe kádàrá ni ẹ mo ṣe ń kírun kádàrá téèyàn méjì bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kádàrá wọn jà kó tọrọ kọjọ tí ní gbàgbọ́. àáfàá kí ló tó sọ tó ní ná wà ná àṣìyà ó ní sẹ́ẹ̀rí ọlọ́run àìmọye nǹkan ó sì ń fẹ́ àìmọye nǹkan lọ́dọ̀ tiwa náà àwọn nǹkan kan bẹ tọ́jọ́ pé ó ń bẹ nínú èròǹgbà ọlọ́run lé wa lórí pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ wàárọ̀ dàmí o àṣìyà ó tún wá ń gbèrò àwọn nǹkan kan míì náà pé kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ tiwa fàmà àrọ́dà wúbi náà àfáwò àná ẹgbọ́n tá a bá sọ ìtọ́lọ̀ ń gbà lérò pé yóò ṣẹlẹ̀ sí wa ó fi pamọ́ á ah, jàmbá ẹ̀kọ́ yìí ó ṣe kí ni. ta lọ́mọ tí ó ṣẹlẹ̀ sí lọ́la mọ̀ wá wà láìkálá abámọ̀ nígbà mi á ṣe wàhálà ìgbà mi ìta abámọ̀ àlè ṣe wàhálà yín fún yín lápẹ̀rẹ̀ kọ́lọ́ fọ̀n kẹ́ lọ́la tó lé fún mùsùlùmí nígbà téèyàn bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ láti nursery school tó fi ka primary secondary university ó ṣe master ó ṣe phd èyí wá di professor tọ́lọ́ fi wá sáà náà tó fi wá on the ráǹkì kékeré ó ń di acting vice chancellor university tọ́lọ́wọ́ àkósọ́nà bíi ìfọwọ́sọ̀rọ̀ bọ́lájì tọ́lọ́wọ́ fún ọkẹ́ wọn. lásìkò téyí ó ti rò pé wà láàyè muslim umma wọ́n ní the personality yìí as far as islamic banking is concerned nàìjíríà lágbàáyé authority. sẹ́yìn tí wọ́n ti rò pé eight forty nine ni màá kú mo ṣe ẹni pòfẹsọ gbà ní wọn bẹ̀rẹ̀ owó dìgírì mi ní ẹnu ẹjẹ rẹ lọ bèrè inú rẹ lọ sí wàhálà pé pòfẹsọ ṣùkù tó wọn sẹmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n náà fi pamọ́ fún ara torí pé tọ́ bá jẹ́ pa abá ti mọ́ ni ọlọ́run ti lóòdì pòfẹsọ láyé ṣùgbọ́n o ti máa gbẹ́mìí rẹ̀ mọ̀ kí lọ́wọ́ àṣe dìgírì ti tóbi dé wọn ẹjẹ rẹ kò ní lòdì fọdún náà yẹn owó làgbọ́n máa ń gbà fún ara mi lọ́wọ́ so many times ọ̀bà nílé ṣe kankan mọ́ ọlọ́run wà fi pamọ́ fún ara tọ́ ọ ti mọ̀ pé létọ́ ọkọ̀ láyé ó pè márùn ṣùgbọ́n tètè ìwà nílé òní ilé ẹlọ́ta tí wọ́n pọ̀ ìfowó ìlú ní máa fi jẹ sí àgbè orí náà kí máa tẹ pẹpẹ súùpù kí wọ́n máa gbádùn kódà tó bá lè fẹ́ yàwó twenty bẹ̀rù lé gbogbo ìgbà tí wọ́n ti sọ pé ta sẹ́wọ̀n ní ìwọ̀n òkú o wọ́n sọ pé forty nine ìwọ̀n three fifty two lòó kú o kó wọ́n wá kó mi jọ kó wọ́n máa gbádùn owó làwùjọ máa fẹ́ kọ́ lé kí lẹ́tọ́ pé kó wọ́n gbé náà ṣùgbọ́n náà òun yóò gbà tó wọ́n wà lọ sí wàhálà wọ́n tún fẹ́ ra àlẹ́kánbẹ̀ ẹ̀yà ẹ̀já tọ́ra wọ́n fẹ́ tàkàn bẹ́ẹ̀ ó yẹ ẹja tọ́ra wọ́n ní business plan bẹ́ẹ̀ ẹja ara ṣé àbẹ́ torí pọ́lọ́ ń fẹ́ kọ́ ọ̀rà bí àwọn ọmọ rẹ ti ń bọ̀ ṣùgbọ́n tí wọ́n tọ́wọ́ pé wọ́n fẹ́ pọ́lọ́ jà àwọn nǹkan kí lè yóò ṣe jẹ náà wàlẹ́ ò nira kankan kó o sì rà lórí wà mí ìtọ́lọ́ ń gbà lérò pẹ̀lú wa ó ṣe kí ni o ò fi pamọ́ ẹlòmíì ọlọ́ọ̀tún ọ̀yàwó tí ó fẹ́ kálọ́ bá tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n ti ní sista fásilà máa fẹ́ wọ́n sì ní pé jẹ́gùn náà wà báyìí pé wọ́n wà bá bẹ̀rẹ̀ ló ti ń bọ̀ kí ni ó ṣe yóò bá máa bá sọ̀rọ̀ pé ẹ mọ́ ti bá sọ̀rọ̀ ìyàwó tí wọ́n níyàwó tí náà fẹ́ wọ́n tó sáà sixteen ní òbí ìbàdàn so ẹ mọ́ rẹ̀ dé dára àmì láàmú wọ́n ní kó fẹ́ dé ní ìsẹ̀ so tọ́lá rẹ̀ kan ti mà ó ní rí tìyàwó ọmọ bá nǹkan mí lọ ṣùgbọ́n láti yàrá pé ọmọ máa ṣe wàhálà alẹ́ pé má ti ẹ̀rí sista kìíní kan ní ìsẹ̀ ó ti agbalé ó ti kan bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ó ti ra bẹ́ẹ̀dì ó ti kan àga torí pé tí fásilá bá dé yọ́kẹ̀jẹ̀ pé ẹ̀rù dé ti kí ṣùgbọ́n tọ́lọ́ bá dé ìdìbò pé máa pẹ̀rẹ̀ ọkẹ̀ ń kàga alẹ̀ ni sísà tó orí lónìí tó torí ẹ̀ kàga òun kọ́ ni ó ṣe kíni o òun kọ́ ni ó làga ọmọ ìyá mi kan tí mo bá wọn á ọbẹ̀ ẹ̀lì mọ̀ sọ kó wà láì bí ìgbà kéèyàn roko tọ́wọ́ àgbẹ̀ nǹkan sóko tọ́wọ́ akókó jẹ́ tán ní máa tara rẹ jẹ ọkẹ̀ gbẹ̀lẹ̀ ni ẹni tí ó jẹ rè <laughs> sísà tó fẹ́ fẹ́ ó ti ṣe wàhálà bòdì àwọn òbí ẹ̀ ti ní òṣìṣẹ́ ọjọ́ nìkáì òun lọ sáré sọ́tọ̀ ọ sáré sósì táwọn òbí fi àṣẹ́ẹ̀tì fi ọ̀dà kò sí tó burú ọmọ yunifásitì lọ rẹ bí ọ̀sán ó ti á parí gbogbo ṣọ́ọ̀bù ó kọ́mọdé tì ní ká òun àti ìyàwó bá ní clashes wọ́n bá wọ́n bá di part ah! àbá àti mọ̀ sọ yìí wèrè nìkan ló kù ti ọ̀yà torí sísá ìrè àwọn èèyàn tán ti tó tán ti tó lẹ́tẹ̀lẹ́tẹ̀ fẹ́ẹ́fẹ́ èmi tí èèyàn màlára ọmọ bíi mẹ́jọ wà láì òun àti àbá ìfìlà wọn lẹ̀ báyìí ọ̀pọ̀ sẹ́ẹ̀kan òfúsà mi ti wọlé <laughs> ìyẹn ti ẹ̀rù gbọ́gbọ́ àti àbá àti ẹ̀sìn pọ̀ àwọn òfin bẹ̀rù Yusuf èsì ẹ̀rù níbẹ̀ ẹlòmíì kan wà padà fẹ́ ìyẹn báyìí ọ̀rọ̀ báyìí ìyẹn yọjú lé wọn báyìí wọn mọ́tò tì ká mi àbá yẹn ni wàhálà ẹ̀ tóun bá lọ́jọ́ ní káàrọ̀ òun lè dáwọ́ torí pé gbogbo nǹkan tí ò rọrùn tẹ́lẹ̀ òun lòun já jihad yẹn ọwọ́ àrùn tàkùn òkó lá ẹlòmíì lọ́wọ́ àṣẹ kí ni o kí lọ́kọ lọ́wọ́ tóun bá mọ̀ fóun kọ́ lóun ọ̀fẹ́ sísá gbogbo ẹ̀jẹ̀ ẹjọ́ ṣe nìka èèyàn ẹjọ́ ẹgbẹ́ sì lọ́mọ́ ṣe nìka èèyàn ṣe kílẹ̀ kan àwọn òbí ti á gba gbogbo tó tó gbà àwọn èèyàn dìde lọ́tún lọ́sì wọ́n ti wá gba owó tọ́sọ̀ ọ̀fẹ́ ǹjẹ́ kọ́jọ́ kóun ní ọ̀là bẹ́ẹ̀ ẹlòmíì lọ́la lẹ̀ kí lọ́kọ̀ lọ. ṣùgbọ́n náà ti ní ó ṣe wàhálà pé ọkẹ̀ ṣe wàhálà ni o ẹni tí mo fẹ́ kọ́ jẹ wàhálà ṣe kí ni o ọ̀ ń bọ̀ ara tá a gbọ́dọ̀ gbòye nu kádàrà nìyẹn yóò lè jẹ́ kí wàhálà wo dẹ́kun. wàá máa rọ́ọ̀dà wúmi nà àrọ̀ wúlà nà ṣùgbọ́n nǹkan tọ́lọ́wọ́ bá ń fẹ́ látọ̀dọ̀ ti wa ọwọ́ agbe sí gbangba ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ kírun gbogbo ayé ní ọmọ kó ń kírun ẹ gbà wẹ̀ ẹ máa lò jáàbù ẹ múra báyìí ẹ máa jẹun báyìí ẹ mú mi báyìí ẹ má débi nǹkan báyìí ọlọ́run fi ó fi ó fi sí gbogbo ayé tó bá wá rí bẹ́ẹ̀ fàlátà ń ṣàgìlú bímọ àrọ́dà wù bìnà á má àrọ́dà wù mí ná àfáà wọ́n á ṣàlàyé fún wa wípé má wà don't keep yourself busy pẹ̀lú iṣẹ́ ẹ̀tọ́ náà iṣẹ́ ẹ̀tọ́ náà lọ́pọ̀lọpọ̀ wá keep wa la busy pẹ̀lú lónìí iṣẹ́ ẹ̀tọ́ náà ni pé yóò ṣèjì ẹ̀kọ́ fún wa iṣẹ́ ẹ̀tọ́ náà ni pé ilé wo lọ́kọ̀ iṣẹ́ ẹ̀tọ́ náà ipò wo lóde májọ ọjà sí pé iṣẹ́ ẹ̀tọ́ náà ni ọ̀wà àgbà gbogbo àsìkò rẹ tán iṣẹ́ ẹ̀tọ́ náà ń fẹ́ látọ̀dọ̀ rẹ ni kò ṣe kéde o kò gbajúmọ̀ iṣẹ́ ẹ̀tọ́ náà lẹ̀fọ́ lọ́hùn ìwọ kàn kádàrà lọ́hùn ni ìwọ wá mójútó sẹ́ẹ̀dọ̀sẹ̀ tiẹ̀ eléyìí òun ni ọ̀rọ̀ tá a fà sọ níparí àáfà wa bọ́ síbi ọ̀rọ̀ mẹ́ ibẹ̀ wọn láti wá gbé tó bá dọjọ́ mẹ́jọ bí ibùdó láì tààlà àáfà ní ìfìbátù lè hikima fi àfààní láì tààlà wà ìfìbátù tààfírí làṣìbà bìmọ̀ṣí àti láì tààlà masala mi tún nìyẹn. àwọn aṣẹ́ tọ́lọ̀ máa ṣe àwọn aṣẹ́ tọ́jẹ́pọ̀ ṣe ọlọ́run ni ikima wo ló wà bẹ́ẹ̀ fífi yíkìmọ̀ yẹn rinlẹ̀ kí ló yẹ ká gbọ́yé bẹ́ẹ̀ á wà gbé láti bẹ̀yẹ̀ ẹjọ́ mẹ́jọ torí pé àwọn aṣẹ́ ọlọ́run bẹ tó lẹ́ pé tá a bá lọ ṣe ìbáàtú ẹ̀ lè gẹ́rì là ó kìfì lápẹ̀rẹ̀ ká dáàyàn ta ló máa ń dáàyàn jẹ́ máa Allah Allah wà lọ́kọ́ ọ̀lẹ́kì tọ́lọ̀ ń bá wa dá wa kí ni yíkìmọ̀ tó lè kọ́lìkì wà máa ń fọ̀ látò lè jí náà wà lè ń sá fọlọ́ a fi rinlẹ̀ ntọ́nà torí ẹ̀ dá wa òun ni ká máa sìn tẹ́nìkan bá tó wá lọ sin Ṣàngó tó ń sin Ọ̀ṣun tó ń sin Òkè Ìbàdàn tó ń sin Ọya tó ń sin Ṣéwù tó ń sin Màlẹ́kà àbó ń sin Jésù àbó ń sin eré màrí eré mìíríà àbí ó ń sin óńdè àbó ń sin owó ẹyọ àbó ń sin gbẹ́rẹ́ gbogbo orú àwọn nǹkan yẹn rèé onítọ̀ yóò padà kábàámọ̀ yẹn torí pé ntọ́lọ̀ ń torí ẹ̀dá kò ṣe kíni kò ṣe á máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ abẹ́lọ́ ọlọ́run sọlá làwọn tí wọ́n gba kádàrà gbọ́ tó jẹ́ pé a lè máa ṣẹ́tọ́ kádàrà tá a wà ní máa dára wa láàmú lórí tí èsè tiwa tó jẹ́ tọ́lọ́run tá a fi á lè rí ọ̀rọ̀ ọlọ́run láyé àtijọ́ ìgbéǹde kìáàmù láàlá àwòlàwàlà kúwáká ìlà ìlà ìlà àlẹ́ ìlà ọ̀rẹ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka